أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أدقني أدولون أترى إكياتي غفون أنبي ومحمد نجوكتني لغبار الله a máa tẹ̀síwájú lórí agbárin tí a pè ní al-aqidatu al-islamiyya lórí ìgbàgbọ́ ètò yẹ kí mùsùlùmí ó ní aláwọn ìgbàgbọ́ yìí orígun mẹ́fà ni ìgbọ́láwọn bá gbọ́ ìnígbàgbọ́ sáwọn màláíkà ìgbà wọn tírà Ọlọ́hun bá gbọ́ àlàyé ti lọ lórí abala mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùgbọ́n níjókòtò ní lágbára Ọlọ́hun a máa sọ nípa orígun ẹlẹ́ẹ̀kẹrin níbi ìgbàgbọ́ al-imanu bir-rusuli alayhimu wa salam àwọn òjíṣẹ́ lọ́wọ́n ba tọ́lọ́wọ́n ba tí ọ̀ràn sáyé láti lè bá mú wa kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ kó o níbi ìmọ̀ jọ́sìn fẹ́ dà á lọ síbi ìmọ̀ jọ́sìn fún ọlọ́run ọba ọba dẹ́dà á ìgbàgbọ́ nípa wọn òun láàmú sọ nípa rẹ̀ lónìí lábẹ́ àlè imanu bi rusul aleyhi musalatu wa salam a máa jẹ́ kó di mímọ̀ àwọn wo ni òjíṣẹ́ ọlọ́wọ́n bá kí ni ẹ̀rí lórí nínú tá a rán wọn àwọn àmì àtàpẹ́rẹ́ wo láàfin mà pé ẹni yìí ànábì ọlọ́wọ́n bá ní ní pàtàkì jùlọ lásìkò tá a wà yìí gbogbo ẹni tọ́lọ́wọ́n bọ̀ ọ̀ràn pátá ní sọ wípé ọlọ́run rán òjíṣẹ́ ọlọ́run lòun ànábì ọlọ́run sì lòun jẹ́ pẹ̀lú a máa sọ̀rọ̀ nípa eléyìí náà bákan náà àwọn khasaisu rasul àwọn nǹkan ẹ̀ṣà èyí tá a fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam léyìí tí kò sí fáwọn anábì ọlọ́wọ́n bá tí wọ́n ti ṣíwájú àmọ̀yànnà náà eléyìn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbàámu sí bí ọlọ́run bá ṣe ní kí àríwí níjókòó yìí ẹjẹ́ abẹ́rẹ́ látòrí al-imanu bir pàtàkì rẹ̀ ìnígbàgbọ́ sáwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba orígun kan tó pàtàkì ńlọ́jẹ́ nínú orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà látàrí pé àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba àwọn la lè pè ní alàgàtà láàrin Ọlọ́run àtàwọn tá a jẹ́ ẹ̀dá àwọn ni a mú iṣẹ́ Ọlọ́run Ọba dé etí gbọ́ wa kó lè bàa jẹ́ ẹ̀rí lórí ẹ̀dá pé à Ọlọ́run o bọ́bá rán àwọn òjíṣẹ́ rẹ̀ sí àní àbá gbà wọ́n gbọ́ àbá tí jẹ́ kan nínú àwọn tí ó tẹ̀lé fẹ́ẹ́nù lọ́lọ́run fi wá rán àwọn òjíṣẹ́ ọ̀ràn wọn sí wa tá bá ń sọ nípa al-imanu bir-rusul yẹn ni pé at-tasdiqu bi-risalatihim à ń láti nígbàgbọ́ òdodo pé iṣẹ́ tọ́lọ́wọ́n tọ́ran wọn iṣẹ́ òdodo ni o àá gbà wọ́n lánàá bí ọlọ́run àti pé olódodo òní wọ́n jẹ́ níbi gbogbo tí wọ́n bá fún wa ní nípa rẹ̀ yálà nípa Ọlọ́run subhanahu wa ta'ala ni àbí nípa iṣẹ́ ètò Ọlọ́run Ọba tí ó fi rán wọn à ń láti nígbàgbọ́ sí gbogbo eléyìí eléyìí jẹ́ al-imanu bir rusul ẹ wá rí ẹ̀rí lórí pé ó pọn dandan láti gba àwọn òjíṣẹ́ Ọlọ́run àtàwọn ànábì rẹ̀ gbọ́ lódodo oríṣiríṣi ẹ̀rí ló lórí eléyìí lára rẹ̀ nínú Suratul Baqarah allah subhanahu wa ta'ala sọ pé laysal birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi walakinnal birra man amana billah wàlíyàwòmìlì àkìrì wàlmàláìkàtì wàlìkìtàbí wànàbìyìn. abalabi tá a fẹ́ lò ní pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní ìmánì ìgbàgbọ́ òun kọ́ ni kéèyàn dojúkọ ibi tóòrùn ti ń yọ tàbí ibi tóòrùn ti ń wọ̀ ṣùgbọ́n tí ń jẹ́ ìgbàgbọ́ òdodo man amana billah ó ní ìgbàgbọ́ tẹ́ni tọ́gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó ní ìgbàgbọ́ téèyàn bá ní nínú ọlọ́run ìgbàgbọ́ téèyàn ní nípa ọjọ́ gbèǹde àlùkìyàmà àwọn màláìka ọlọ́run àwọn tíra tọ́lọ́wọ́n bá tí ó sọ kalẹ̀ wan nabiyyin ibi tá a fẹ́ lónù àti ìgbàgbọ́ tẹ̀dá ní nípa àwọn ànábì ọlọ́run eléyìí òun gangan la lè pè ní dáadáa ńlá lè pè ní ìgbàgbọ́ ètò nítumọ̀ láàyè míì ọlọ́run bá ń sọ pé kullun amana billah wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi àtọ́lọ́ àti òjíṣẹ́ ọlọ́run ọba àtàwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo gbogbo wọn pátá oní ọlọ́run ọba gbọ́ bákan náà wọ́n gba àwọn màláìka gbọ́ pé àwọn ẹ̀dá kan ni báwo tiẹ̀ rí wọn ọlọ́run ọba dá wọn láti nù ìmọ́lẹ̀ wọ́n jẹ́ alàgàtà láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ àwọn ní ń fi wáàyè ìmísí ọ̀rọ̀ ọlọ́run àwọn ní ń mú wá sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ẹni pé kólùn àtànábì o àtàwọn àtàjọ onígbàgbọ́ òdodo àgbọ̀lọ́run ọba gbọ́ àtàwọn màláíkà àtàwọn tírà ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ rẹ̀ àní ṣe òǹpinya láàrin ẹnìkankan náà àwọn òjíṣẹ́ yẹn ní kí gbogbo àwọn òjíṣẹ́ pátá ńlá gbọ́dọ̀ gbàgbọ́ bó ṣe gba ànẹ́bì Musa gbọ́ ló ń láti gba Ìsá gbọ́ bó ṣe gba ànẹ́bì Nuhu gbọ́ ló ṣe gba ànẹ́bì Ibrahim gbọ́ tí wàá dọ́rẹ́ ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam láì ní í ṣe òǹpinya láàrin ànẹ́bì kan láì ní yan ànẹ́bì kan ní pọ̀sìn láàrin gbogbo àwọn ànẹ́bì gbogbo wọn pátápátá láńláti gbàgbọ́ ẹni tí ó bá wà nígbàgbọ́ sáwọn ànẹ́bì Ọlọ́run irú onítọ̀hún ó ti di kèfèrí nù ní ìbámu sí ọ̀rọ̀ Ọlọ́run ọba nínú alukuraani alápọ̀nlé Ọlọ́run ní ìnàlẹ́dínà yakfuruna billahi wà rusulihi wàyọ̀rìdúnà yufarriqu bayna Allahi wà rusulihi wàyàkùlùn nu'minu biba'din wà nakfuru biba'd wàyọ̀rìdúnà yatakhidhu bayna dhalika sabila ulaika humul kafiruna haqqan Ọlọ́run ní dájúdájú gbogbo ẹ̀dá tó ṣe àyàkókò nàkí sọ́lọ́wọ́n ọba gbogbo ẹ̀dá tí ò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tí ò gbọ́ àwọn òjíṣẹ́ lọ́wọ́n ọba gbọ́ wàyòrìdún àyùfárìkò bẹ́yìnà lọ́ọ̀hì wà rọ́sọ̀lẹ̀ tí a fẹ́ máa ṣe òǹpinya láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ tí a ní ọlọ́run la gbàgbọ́ àgbà àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ bóun ló ti láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ yẹn ni pé wọ́n yòrì dùn wọ́n ń fẹ́ wọ́n ń gbèrò láti ṣe òǹpinya láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ wọ́n fẹ́ gbọ́ lọ́run nìkan gbọ́ láì ní gbòjíṣẹ́ gbọ́ tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ yòrì dùn náà yóò fárikù bayna Allahi wa rusulihi yẹn ni pé wọ́n fẹ́ ṣe òǹpinya láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n fẹ́ gbà wọn kan gbọ́ láì ní gbà wọn kan gbọ́ nínú àwọn òjíṣẹ́ nu'minu bi ba'din wa nakfuru bi ba'd a gba apá kan gbọ́ apá yòókù àní gbà wọ́n gbọ́ wa yuridun an yattakhidhu bayna dhalika sabila wọ́n fẹ́ mú ọ̀nà èyí tí wọ́n rò pé àwọn ó ti bẹ̀ wọ àlùjánà wọ́n fẹ́ tọ́ nípasẹ̀ ìnígbàgbọ́ sáwọn kan nínú àwọn òjíṣẹ́ láì ní apá kejì gbọ́ ọlọ́run àwọn tí a bá ṣe báwọn bí ìgbà tí wọ́n ti gbọ́ lọ́hùn kankan gbọ́ tí wọ́n gbòjíṣẹ́ lọ́hùn ọba kankan gbọ́ bẹ́ẹ̀ ló ṣe rí i ọ̀làyíká wọn lè kàfẹ́rù ní ẹ̀kọ́ tí máa ń bèrè nípa ògidì kẹfẹ́rí kẹfẹ́rí tọ́yanjú irú àwọn báwọn àwọn gangan ńlẹ́lá ìgbọ́lọ́wọ̀n ọ̀bà gbọ́ yẹn ni pé à ń láti nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run aleyhi salatu wa salam nínú hadith Jibril ètí ó ré kọjá lọ níbi tí malako Jibril tó ti wá láwòrán ẹ̀dá láwòrán èèyàn tó wá béèrè àwọn àbẹ̀rẹ̀ oríṣiríṣi lọ́wọ́ anábìwá Muhammad lára tó béèrè ni pé fún mi nírò sọ fún mi kí ni ti ń jẹ́ ìgbàgbọ́ iṣẹ́ wo ní í ṣe ìwà wo ni màá wù kí n lè bá di onígbàgbọ́ òdodo anábìwá bẹ̀rẹ̀ sí ní ká àǹtó òmìnàbílà òun láti gbọ́ lọ́wọ́ bá gbọ́ síwájú wà màláyíká ti àwọn màláyíká ọlọ́run ọgbà wọn gbọ́ wà kùtùbí wà rọ́sọ̀lẹ̀ àwọn tíra tó lọ́wọ́ bá fi sọ̀wọ́ sáyé òun láti gbàgbọ́ wa rusulihi àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba òun láti gbà wọ́n gbọ́ tí ẹ dé parí hadithi eléyìí jẹ́ ẹ̀rí lórí ìgbàgbọ́ tẹ́ ẹ ká nìkọ̀ọ̀kan wa ká ní nípa àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ẹ̀rí ẹ̀nu láti gbọ́ nínú alukur'an àti láti nù hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam pàtàkì ntọ́lọ́wọ́n bá tó fi ráwọn òjíṣẹ́ ìkíní bẹ̀ ni pé aláàánú lọ́lọ́wọ́n bá ńlọ́jẹ́ ọlọ́run fẹ́ kẹ́ wa ni ọlọ́run fẹ́ ṣàánú wa ló fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ sí wa ìkíní láti lè bá a júwe fún wa tálẹ́ǹtì ń jẹ́ ọlọ́run tálẹ́ǹtọ́ yẹ ká máa sìn nítòótọ́ tálẹ́ǹtọ́ yẹ ká máa képè níjọ́ rírí jẹ níjọ́ àìrí jẹ níjọ́ tí nǹkan le níjọ́ tí nǹkan dẹ̀ tálẹ́ǹtọ́ yẹ ká sá kíjo kíjo lọ́sọ́dọ̀ rẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run bá ni wọ́n wá láti wá ṣe àlàyé eléyìí fún Wa yẹn ni pé ba'athu rusuli ni'matun minallah ìrànlọ́wọ́ tó lọ́wọ́ bá ràn àwọn òjíṣẹ́ ìdẹ̀ra ńlá ni ìkẹ́ ọlọ́wọ́ bá ńlọ́jẹ́ alálìbàṣàríyà fún gbogbo tí ń jẹ́ ọmọnìyàn pátápátá yẹn ni pọ́lọ́ ń fẹ́ ṣàánú wa ni kódà abùkátà sí kọ́lọ́wọ́ bá ràn àwọn òjíṣẹ́ sí wa ju bá a ṣe bùkátà sí jíjẹ àti mímu lọ bí ọba sí pọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba ràn àwọn òjíṣẹ́ sí wa tí a sì jíṣẹ́ ni látẹ̀ǹtẹ̀dìmù lánàá hàálùn wàlà yẹ̀sítẹ́kìmù lánàá dínú ìlà bíyìm ilé ayé wa kìbá títò kìbá polúkúmoṣo ni bí ìbáṣepẹ̀ ọlọ́wọ́ bá ń ràn wọn òjíṣẹ́ sí wa tó ń ti bọ́lọ̀ ń ṣe ràn wọn òjíṣẹ́ náà ń kọ́ ẹ wà àwọn oríṣiríṣi ń táwọn ẹ̀dá tí wọ́n tún ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́wọ́ bá tó ń ti bó ṣe jẹ́ pé àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n ti júwe fún wa tàlẹ́ǹtì ń jọ́lọ́run ojúpọ̀nà wo ńlá fi sìn ín àwọn ẹ̀rí òdodo wo ìní ń tọ́ka sí ẹni tí ń jẹ́ ọlọ́run ẹni tó yẹ kí gbogbo ẹ̀dá ká máa júbà ká máa jọ́sìn fún ká máa dírẹ̀bẹ̀ ká máa yíká ọ̀tún yíká òsì níwájú rẹ̀ ká máa wá ìyọ́nú ká máa wá ojú rere rẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ni wọ́n ṣe àlàyé eléyìí fún wa ni bí ìbá ṣe pé ọlọ́run bá ran àwọn òjíṣẹ́ yìí ni àníṣe ayé yìí kìbá ti tò àbátí rẹ́sìn òdodo àbátí rẹ́sìn látàrí pé abukata sáwọn òjíṣẹ́ ọlọ́run kódà ju bá a ṣe bùkátà sí jíjẹ àti mímu lọ torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó mú àwọn òjíṣẹ́ yìí ó gbìn akalẹ̀ ká àwọn ní ẹjẹ́ bíi wàsá ìtọ̀ alàgàtà láàrin wa àti ọlọ́run bá subhanahu wa ta'ala láàrin ọlọ́run àtàwọn ẹ̀dá rẹ̀ èyí tí ó dá aláwọn òjíṣẹ́ yìí àwọn ni wọ́n ń ṣe àlàyé fún wa àwọn tọ́lọ́run bá ń fẹ́ àwọn tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ ọ̀nà owó ńlá létọ̀ tá a fi rí ojú rí ọlọ́wọ́n bá aṣẹ́wó lọ́wọ́n bá pa kí lọ́wọ́n fẹ́ ká ṣe kí lọ́wọ́n bá kọ̀ tí ò fẹ́ ká ṣe bí ọba sí ti àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní làásàbí ìlàlánà ìlà màrífàtì dálíkà kọ̀sọ́nà kankan tá a lè tọ́ tá a fi da ilé yìí mọ́ látàrí pé làákà ìwà tọ́lọ́wọ́n bá tó fún wa ó níbi tí làákà òun tó ṣiṣẹ́ mọ́ àwọn tó bá jẹ mọ́ bíi ọ̀rọ̀ ẹ̀sìn kò sí bí làákàyè ṣe lè jẹ lọ títí tó fi lè ṣe àlébá ìtọ́lọ́wọ́n bá ń fẹ́ lọ́dọ̀ wa lábalẹ̀ ẹ̀sìn àwọn òjíṣẹ́ yìí àwọn ní ń wá àwọn ní ń yànnàna rẹ̀ fàáyé Ọlọ́hun bá subhanahu wa ń sọ nípa àwọn òjíṣẹ́ pé kana an-nasu ummatan wahida faba'atha Allahu an-nabiyyin mubashirina wa mundhirin wa anzala ma'ahum al-kitaba bil-haqqi liyahkuma bayna an-nasi fima ikhtalafu fihi ọlọ́run bá ń fún wa nírò nípa pé n ti ń jẹ́ ọmọ ẹ̀dá ènìyàn nípìnlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọ hóró kan ńlá jẹ́ ṣùgbọ́n lórí ọ̀rẹ́ yìí fàtàlàfù àwa pín yẹlẹyẹlẹ bóun náà sì lè wá sarajọ táwa di ẹyọ kan ọlọ́run wá ń àwọn òjíṣẹ́ ọ̀ràn wọn sáyé láti lè bá wa forí ìkòkò sọ́ọ́dún kẹ́nu wa kó lè bá a kọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyapa ẹnu àìgbọ́ra ẹniyé èdè àìyedè fàbáhàtà lọ́hùn nàbìyìn ọlọ́run wá rán àwọn ànábì rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ ọlọ́run rán wọn sí wa iṣẹ́ kí ni wá sí fún wa mubashirin láti mọ̀ wá fún wa nírò dùnú pé ń bá ṣe báyìí ẹ̀ ń bá ṣe báyìí ẹ̀ ń bá tọ́ báyìí ẹ̀ ń bá ṣẹ̀sìn rere ẹ̀ ń bá tún níwà tó dáa máa tó tún ṣiṣẹ́ rẹ̀ irú onítọ̀hún wọ́n máa fún nírò dùnú pé àlùjánnà ní tirẹ̀ gbìyànjú tó tẹpẹlẹ máa ń tó ń ṣe níṣẹ́ wàmúndírín bẹ́ẹ̀ ni wọ́n máa fi ìyà ọlọ́run wọ́n máa fi ṣe ìkìlọ̀ fọ́mọ ara ayé ìgbọ́lọ́run wá rán wọn wa anzala ma'ahumul kitaba bil haqqi ọlọ́run bá ọ sọ tíra ọ sọ kalẹ̀ fún wọn pẹ̀lú òdodo kí wọ́n máa fa wọn tíra yìí ṣe liyahkuma bayna an-nas fima ikhtalafu fi ibi wọn bá ti ya pẹ́nu ibi tẹ́lẹ̀ wọn bá ti yíra wọn ibi táwọn wọn bá ti yíra wọn tíra ọlọ́run ọba ibẹ̀ ni wọ́n wà ṣẹ́rí sí yóò máa jẹ́ onídàájọ́ láàrin àwọn èèyàn níbi tí a bá ṣe ìyapọ̀ ẹnu lé lórí àti pé tá a bá sọ pé gbogbo ẹ̀dá pátápátá a bùkátà sáwọn òjíṣẹ́ ọlọ́run àníbàṣe bùkátà sí wọn ó tóbi ó lágbára ju bí aláàárẹ̀ tara rẹ̀ ọ̀dá bó ṣe bùkátà sí dókítà tí ó fún lóògùn tọ́nà ọ̀bọ wàá lò ní sábàbí tí ó fi gbádùn lọ torí pé tá bá ń sọ nípa aláàárẹ̀ ẹ̀ ń tara rẹ̀ ọ̀dá ìṣòro tiẹ̀ nípa ara ni ṣùgbọ́n ìṣòro táwọn ànábì ọlọ́run tí wọ́n wá ṣe ìwòsàn rẹ̀ ó ní ìṣòro tàbí àrùn ètí ń bá ní fínra nínú ọkàn eléyìí gangan ńlọ́wọ́ lágbára jùlọ látàrí wípé ẹni tí ọkàn rẹ̀ báyìí lè sàárẹ̀ tó gbé àárẹ̀ ọkàn díwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala irú ẹni báwọn inú náà ni yọ́ọ́ mọ̀ wọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ kọ́lọ̀nkọ́là wá kó ṣàlọ́mọ àlùjánà onídẹ̀ra ajẹ́ pé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run rán wọn nítorí ẹnìkọ̀ọ̀kan nínú wa ni o àsí ọ̀rọ̀ yorùbá tí a sọ pé ó ń lè yí ọ̀tán náà lẹ́ àṣetara rẹ̀ ni à ń lọ fún àṣetorí ẹnìkọ̀ọ̀kan wa lọ́lọ́run ọba fi rán àwọn òjíṣẹ́ yìí ló fi ràn wá tá ń sọ nípa àwọn òjíṣẹ́ ọlọ́run ọba alayhi salatu wa salam ẹnìkan ò lè sọ pé iye báyìí ń làwọn òjíṣẹ́ ọlọ́run èyí tó lọ́wọ́ bá tán rán sáyé akálàṣe àwọn bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan ọlọ́run dá akọ wọn ọ̀yàn nàná wọn nínú alukurani alápọ̀nlé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ńlọ́lọ́wọ́ bá ńlọ́ dá akọ láàyè míì ní ọ nínú suratu al-an'am ọlọ́run dá akọ àwọn bíi mélòó kan níbẹ̀ àárẹ̀ <clears throat> lẹ́yìn nínú suratu al-an'am tọ́lọ́n ti ń sọ ń bẹ̀ pé wọ́tílìkà hujjatuna àtẹ̀yìnáhà ibrahima ala qawmihi níbẹ̀ ọlọ́run wa bẹ̀rẹ̀ sí ní ka àwọn òjíṣẹ́ ọlọ́run ọkà wọn léè tọ́pọ̀ tẹ́ẹ̀dẹ́rì wa kullan faddalna ala alamin walbakun àwọn tí wọ́n wá ṣẹ́kù tí wọ́n jẹ́ méje ọlọ́run tún dákọ̀ wọn nínú àwọn àyà lóríṣiríṣi nínú alukur'an lam yusammi fil qur'an mina rusuli wajabal imanu bihi ijimalan, àwọn tó lọ́wọ́ bọ̀ bá wá dá kọ́ wọn man lam yusamillah fil Qur'an àwọn tó lọ́wọ́ bọ̀ bá dá kọ́ wọn nínú alukur'ani alápọ̀nlé ó di dandan fẹ́mi àtìyín láti yà àgbà wọn gbọ́ lódodo àwọn òjíṣẹ́ lọ́wọ́ bá kò sẹ́ni tó lè sọ pé iye báyìí ni òǹkà wọn o wọn yìí ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n o wọn yìí ṣe ọ̀ọ́dúnrún àti mẹ́tàlá o bá pọ̀lọpọ̀ náà àwọn àfa bí wọ́n ṣe máa ń wí wọ́n jù bá ń lọ nínú alukur'an ọlọ́run ní warusulan kọ́díkọ́sọ́sìnáhùn àlẹ́yìká min kọ́bìl warusulan lamnaksosohùn àlẹ́yìk ọlọ́run láwọn òjíṣẹ́ kan bẹ tó ṣe pé a ti sọ nípa wọn fún ọ yẹrẹ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam warusulan àwọn òjíṣẹ́ míì wọ́n tún pọ̀ lọ jara lẹ́yìn tó ṣe wípé lamnaksosohùn àlẹ́yìk àti ẹ̀ sọ nípa wọn àsọ nípa wọn fún èrè ànẹ́bí yẹn nípa àwọn òjíṣẹ́ láwọn ọba kò bí àwọn màláìkà ni wa ma ya'lamu junuda rabbika illa hu ẹnìkan ò lè sọ pé iye báyìí làwọn ọmọ ogun ọ̀run ẹnìkan ò lè sọ pé iye báyìí ń làwọn màláìkà ò ní wọ́n jẹ́ afọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọba tó dá wọn nìkan ń ló lè sọ pé iye báyìí ò ní wọ́n jẹ́ ayàtọ̀ náà ọba subhanahu wa ta'ala tó fi kàyé tí àwọn òjíṣẹ́ tí wọ́n jẹ́ yìí ẹ ká gbọ́ nínú suratul an'am ọlọ́run ní wọ́tẹ́lìkà hujjatuna eléyìí ni ohun àrísàmì àwọ̀ ọlọ́run léyìí tó ṣe pé àtẹ̀yìnáhà Ibrahim ala qaumi afọ́ ànábì Ibrahim aleyhi salatu wa salam kọlọ́mọ́ka ṣètìgbọ́ àwọn ìjọ rẹ̀ tí a rán sí narfa'u darajati man nasha ẹ̀ ń bá wu àwọ̀ ọlọ́run ọba ìlà ń gbé ga nípò lájẹ́ ọ̀ga ní dárájà ní dárájà tiẹ̀ ipò tiẹ̀ yóò ga ju ti àwọn ẹgbẹ́ rẹ̀ lọ. narfa'u darajati man nasha inna rabbaka alim dájúdájú ọlọ́run ọba rẹ̀ hakim ọ̀jọ̀gbọ́n ni ọba tí máa ń fi nǹkan sáàyè rẹ̀ níbi tí ó yẹ kí ó wà alimun ọba onímọ̀ àmàtán ńlọ́lọ́run ọba yìí òní ń ṣe ọmọ ẹni tó lẹ́tọ̀ọ́ láti jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n sí ọba nípa àwọn òjíṣẹ́ ìtọ́ran sí wa àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n jẹ́ òjíṣẹ́ iná ní ọlọ́run bá subhanahu wa ta'ala ńlọ fi iṣẹ́ jíjẹ́ òjíṣẹ́ ńlọ fi rán ó tún wá ń tẹ̀síwájú nípa anabi ibrahim wa wahabna lahu ishaqa wa yaquba kullan halayna ọlọ́run ní anabi ibrahim àwa ta lọ́rẹ afún ní ọmọ kí ló kọ ọmọ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fún un òun náà ní ọlọ́run bá dákọ nínú ayam òun ní anabi ishaq aleyhi salatu wa salam ẹni pé tá a bá ń kà ní mẹ́ni méjì ọlọ́run ti dákọ anabi ishaq lẹ́yìn tó ti dákọ anabi ibrahim aleyhi salatu wa salam wa yaakub ọlọ́run tó dákọ anabi yaakub ọlọ́run ní kullan hadayna gbogbo àwọn tá a kà á lẹ́yìn pátápátá gbogbo wọn pátápátá ńlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ńlọ ti ṣe ìdáyà fún ńlọ ti ṣe amànà wọn ọlọ́run tó wá ń tẹ̀ síwájú. Si nínú àyà ń bákan náà wà Nuhan hadayna min qabil ọlọ́run ní anabi Nuhu ńkọ́ ibà ti ṣe àmọ̀nà tiẹ̀ síwájú àwọn tá a dá kọ síwájú yìí wà Nuhan hadayna min qabilu ọlọ́run la ṣe àmọ̀nà anabi Nuhu aleyhi salatu wa salam ó tún wá tẹ̀ síwájú nínú àyà wípé wà Nuhan hadayna min qabil wa min dhurriyyati nínú àwọn àrọ́mọdọ́mọ anabi Nuhu ńlá ti dawud suleiman wa ayub wa yusufa wa musa wa harun wa kadhalika najzil muhsinin ọlọ́run ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ńlá sí máa ń san àwọn ẹni rí àwọn tí a jẹ́ ni ọlọ́run ńlá sí máa ń san wọ́n lẹ́sàn-án rí nínú tafsirul muyassar àáfàá ń sọ ń bẹ̀ wípé wa mananna ala ibrahim yẹn ni pé anabi ibrahim àwa sọ̀rẹ̀ fún atalọ́rẹ̀ ọ̀rẹ́ kínní bí an razaqnahu ishaq pẹ̀lú pé a fún ní ọmọ bí tí sẹ anabi ishaq wọ yaakub ọlọ́run tún wá fún ní hafid ọmọ ọmọ oní anabi yaakub ńlọ́jẹ́ sí anabi ibrahim aleyhi salatu wa salam wàwà fákìnà kulla minhuma lisabila rashad gbogbo wọn pátápátá ńlá wá fìyà ṣe kòǹgẹ́ láti ma ojú ọ̀nà tààrà ojú ọ̀nà tó ṣe pọ́lọ́wọ́ bá ti ọ̀yọ́nu sí wàkàdáàlìkà bẹ́ẹ̀ gẹ́lẹ́ wàfákìnà lil haqqi anabi ọlọ́wọ́ bá òjíṣẹ́ náà bá àkọ́kọ́ ọlọ́run láti fún náà ṣe kòǹgẹ́rẹ́ àti ṣe ní ànábì ọlọ́run àti ṣe ní òjíṣẹ́ ọlọ́run ọba síwájú ànábì Ibrahim àti Ishaq àti Yakub wakadhalika wafakna lilhaqi min dhurriyyati Nuh Dawuda bákan náà lára àwọn tá a ti fi ṣe kòǹgẹ́ oríire tá a ṣe wọ́n lánàbí ọlọ́run àbójúṣe rẹ̀ ńlá ti rí àrọ́mọdọ́mọ anabi Nuh alayhi salatu wa salam lára wọn láti rí anabi Dawud anabi Suleiman ayub yusuf anabi musa harun alayhi musalam wakama jazayna awulayi anbiya ali ihsanihim najzi kulla muhsinin bá a ṣe san àwọn anabi ọlọ́wọ́n ọba yìí bá a ṣe san wọ́n lẹ́sàn-án oore ẹ̀san dáadáa bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní kìí ṣe ra ìgbìyànjú ẹni tó bá onígbìyànjú ọlọ́wọ́n ọba kìí ra láre ó tún wá ń tẹ̀síwájú pé wa zakariya wa yahya wa isa wa ilyas kullum mina salihin bẹ́ẹ̀ náà ni anabi zakariya aṣọ náà lánàbí ọlọ́run atọ́mọ rẹ̀ tí í ṣe yahya wa isa àti anabi isa àti ilyas kullum mina salihin gbogbo àwọn tá a kà á lẹ́yìn pátápátá nínú àwọn ẹni rẹ nínú àwọn ẹni ọlọ́run òní gbogbo wọn pátápátá òní wọn wà ọlọ́run tó wá ń kà á wa ismail bẹ́ẹ̀ náà ni anabi ismail ìyẹn ni pé adéyìnà kadhalika ismail wọ̀lìyàsá bẹ́ẹ̀ náà ni àlìyàsá lára àwọn anabi ọlọ́run ìlú náà wá wà yunus anabi yunus lára àwọn náà ni wà lóòtọ́n wà kullan faddalna alal alamin gbogbo àwọn tá a kà á lẹ́yìn pátápátá abọ́lá fún wọn lórí alam lórí àwọn ẹ̀dá tí ń bẹ lásìkò wọn ẹgẹ́ bá wọn àfọwọ́ ní tafsiru bí wọ́n ṣe yan ìnáná rẹ̀ tábà wá padà sí inú àyà yìí nípìlẹ̀ ẹjá wa wòye àwọn ànábì ọlọ́run ọba ètí ọ̀dà kọ nínú àwọn àyà yìí a sọ pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ńlọ́dà kọ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn ànábì rẹ̀ nínú alukurani alápàlẹ́ ajẹ́pẹ́ ẹni àkọ́kọ́ ó ní ànábì Ibrahim aleyhi salatu wa salam mọ̀rọ̀pọ̀dé ní bákan náà ńlá ti rí ànábì Ishaq mọ̀rọ̀pọ̀dé Yakub ó di anabi nuh ó di mẹ́rin anabi dawud anabi suleiman ayub yusuf musa harun tí ì dórí anabi ismail anabi zakariya anabi yahya isa elias so nínú ayam so mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ńlasọpọlọ ọba ńlọ dákọ nínú àyà mi Ọlọ́run wa dákọ àwọn méje ìtọ́sẹ́kù nínú àwọn àyà oríṣiríṣi lápẹjù inú sọ́látọ̀ alẹ́ mọ̀rán ọlọ́run ní inna Allah istafa ádámù wà Nuha dájúdájú òun ọlọ́run ọba ńlọ ń pàtàkì anabi adam òun ṣe ní anabi ọlọ́run wà Nuhan wa ala Ibrahim àtàwọn ará ilé anabi Ibrahim wa ala Imran ala alamin ó wà ń kalọ nínú suratul A'raf ọlọ́run tún dákọ̀ wa ila aadina akhahum Huda ọlọ́run dákọ̀ anabi Hudu níbẹ̀ wa ila òun rán anabi sọ́ọ̀lẹ̀ òun rán sáwọn ìjọ samudawa wa ila madiyana akhahum shu'aiba lára àwọn anabi ọlọ́run náà tún ní o anabi shu'aib aleyhi salatu wa salam nínú aya mi nínú suratul anbiya eighty five sí eighty six ọlọ́run ní wa ismaila wa idrisa wa dalikifli kullum mina sabirin àwọn tí ọ̀dà kọtẹ́lẹ̀ taari nínú aya yìí ó ní anabi idris àti dalikifli ọlọ́run ní kullum mina gbogbo àwọn tá a dá yìí pátá nínú àwọn tó ṣe pé wọ́n ní àtẹ̀mọ́ra jùlọ òní wọ́n jẹ́ tábà ń ka ọgbà àwọn ìta tí ń kà bọ̀ á rí i pé wọ́n jẹ́ mẹ́rin ó lé lógún ẹni tó wá sí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú àwọn tọ́lọ́wọ́n bá dákọ̀ nínú alukoran wọn ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú suratul ahzab ọlọ́ni ma kana muhammadun aba ahadin min rasulallah wa khataman nabiyyin ọlọ́ni muhammad kì í ṣe bàbá fún ẹnìkankan walakin rasulallah ṣùgbọ́n òjíṣẹ́ Ọlọ́hun bá ní í ṣe wa khataman nabiyyin ó sì jẹ́ òpin fún àwọn ànábì Ọlọ́hun bá látòkè tí ì délẹ̀ yẹn ni pé nínú àwọn àyà tí a ti gbọ́ yìí Ọlọ́hun bá subhanahu wa ta'ala ó dákọ àwọn ànábì rẹ̀ èyí tí ó yànnàna rẹ̀ nínú alukurani alápọ̀nlé so nínú àyà alákọ̀ọ́kọ́ Ọlọ́hun dákọ wọn léètì àpọ̀ àwọn mẹ́jọ tọ́wá ọ̀dàkọ̀ méjìdínlógún ètò wá ṣẹ́kù tí ó fi pé òun náà ní méje ńlá ti gbọ́nà àwọn àyà ètò wáyé ní lẹ́yìn rẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run pátá oríṣi méjìlá lè dá wọn sí àwọn kan tọ́lọ̀ ń dákọ̀ wọn nínú alukur'an bọ́lọ̀ ń ṣe yànnà náà wọn bó ṣe dákọ̀ wọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwa náà ṣe gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ àwọn tọ́lọ̀ wọn bá subhanahu wa ta'ala tó bá ṣe pé kọ̀ yànnà nípa wọn irú àwọn eléyìí náà àá gbà wọ́n gbọ́ látàrí pọ́lọ̀ ti jẹ́ àmọ̀ pé àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò mọ níyà àwọn tí òun kà ó fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam abala tí a fi wá káyìn tásọ gbẹ̀yìn lábala yìí ó ní alifariko bayna nabiyyi wa rasul a máa ń gbọ́ ànábì a sì máa ń gbọ́ òjíṣẹ́ kí ni yàtọ̀ láàrin ànábì ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àáfàá sọ ẹjẹ́ ọkọ̀ máa ta ní jẹ́ òjíṣẹ́ náà ta sì ní ànábì ká tó wá sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn ar-rasul dakarun dhakarun uhiya ilayhi bi shar'in wa umira bi tablighi ẹni tá a lè pè lójúṣẹ́ lọ́wọ́ bá ní èèyàn kan tó ọkùnrin yẹn ni pé obìnrin kò lè jẹ́ ànábì ọlọ́run níjókòó tí ń bọ̀ lágbára ọlọ́wọ́ bá ibi tá a dákẹ́ sí ibẹ̀ náà láti máa tẹ̀síwájú abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó jogún àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ àlùjánnà kó má ṣe wá ní ọ̀mọ̀ná سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك